ẹ káalẹ́ o ẹ káalẹ́ o ẹ káalẹ́ o ẹ káalẹ́ o ẹ káalẹ́ ẹ káalẹ́ ẹ káalẹ́ èní ni ọjọ́ kẹjọ oṣù kejì ọdún 2022 èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín Sàwáwù àti déédéé ọmọ Tádé ṣe ẹfún ṣayọ̀. Ọbátúlá láti ìdílé Onígbàkúlé níṣẹ̀rí ọlọ́fẹ̀ mo lè ní mú kí gbogbo yín pé ẹ káàbọ̀ sórí ètò ètò wa ètò yín ètò mi ètò ọlọ́fin àwórì ètò ìlú àwórì tààràtà là ń lọ ní àṣálẹ́ yìí ìlú méjì sí mẹ́ta ni máa tara ṣàṣà ni máa dé ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ sórí ètò ẹ jẹ́ ká wò ó bóyá ọmọ ọlọ́fin lè fi orin dá wa lára yá. òtítọ́ ni ìdájẹ́. ká má ṣàbòsí. òtítọ́ ni ká ṣe ká má ṣàbòsí. ẹnikẹ́ni má ṣàbòsí. tí bá ṣe tá nílò òun jẹjẹ. ẹnikẹ́ni má ṣàbòsí. tí bá ṣe tá nílò òun jẹjẹ tọ́ ní ká ṣe ká má ṣà àbòsí. òtítọ́ ní ká ṣe ká má ṣà àbòsí. òtítọ́ ní ká ṣe ká má ṣà àbòsí. ẹnikẹ́ni bá ṣà àbòsí. tí bá ṣe tá nílò ohun jẹjẹ. tí bá ṣe tá nílò ohun jẹjẹ lórí ká ṣe ká má ṣàkóso. ọmọ tá a lè ṣe tá a kárí tù ọba sílá ọmọ lọkọ ilé iṣẹ́ ọmọ káfọ fáwà káfàjọ káfọ gẹdẹgẹdẹ ọwà kọ ilé iṣẹ́ káfọ ṣayọ ó ilé bàbá ọmọ lọrẹ mọjú ọmọ ṣọ̀kọ́ gbó. ẹ káalẹ́ ẹ̀yin bàbá mi ẹ̀yin màámi ẹ káàbọ̀ sórí ètò. Ah, àwórí ọlọ́fin lè sọ. Ẹnikẹ́ni máa jẹjẹrẹ kẹ́ni bá ṣàkóso. òtítọ́ ni ká ṣe ká má ṣàkóso. bí a bá kúrò ìrọ̀ ajá ò bá bá kúrò ọmọ ká ṣe bá bá kúrò ìrọ̀ ajá ò. ká má ṣàkóso ọba ẹ̀ka máa ṣàbòsí o. kí ẹran tí ọjọ́ ká gbéra. tún fi ìka àti ẹ̀ mọ̀ ṣe ní ọlọ́run àṣà. mi tán lé mi fara wa mọ̀ra ọ̀rẹ́ ò fẹ́ràn ẹ jẹ́ ká fara fara wa mọ̀ra pàǹtí ò lè nìkan gòkè bí ìgò bá pọ̀ àdìsí ẹ jẹ́ ká fara fara wa mọ̀ra. bárakọ́ mi àwọn tìjẹ̀bú nìyẹn àwọn oníṣẹ́ mi. jù. gbogbo ọmọ àwórì ẹ wá gbọ́. orúkọ ló sọ ni. Hmm. bàbá ọkọ mi tẹ́ ẹ̀ fi fífọ́ ẹ̀ íméjì sí kíní yín ṣàlàfíà ni gbogbo ilé wà we need to talk later. níbo ló fẹ́ gbé wa dé ọmọ àwórì lélẹ̀ ìlérí kó mọ̀ra ẹ̀ lágbà kọ́mọdé mọ̀ra ẹ̀ lọ́mọdé ẹ̀gbọ́n mọ̀ra ẹ̀ lẹ́gbọ́n okay eh, but kò sí nǹkan kan bẹ́ẹ̀ sí i've not seen anything for three days now. bí mo bá pọ̀ wá títí ẹ̀gẹ́ ká good evening i love you to my darling that is there behind the scene. I report me ló ń jọ ọmọ ejò níyà ẹ̀yìn àwórì. ọ̀tẹ̀ yìí tó. ẹ̀gbọ́n mi ò ní dépò gàgà tó dẹkùn rẹ máa gbé fara ohun tó ṣẹlẹ̀ níkẹjà lọ́wọ́lọ́wọ́ rèé máa gbé fara ta ẹ̀gbọ́n ṣé yẹ wá dání ká fìbọn ṣọ̀kan ṣé ló lè gbé wá délé ìrírí ẹ jẹ́ ká fara wàrà wà mọ̀ra o. àjọkẹ́ bọ́lá jókòó jókòó sínú ọlá rẹ̀ rẹ̀mú. àǹkẹ́lì kíkẹ́lì ó tún wá jókòó sínú ọlá. good evening ìyá mi love you much. àdìtì ẹ̀jẹ̀ ká fara fara wà mọ̀ra. tẹ́ntẹ́ntì á dáa fún ẹ ọmọ ọlọ́fin òṣè. Oshé, oshé, oshé, ṣé ò ṣé ọmọdé yìí ò ṣé bá mi ẹ ṣé bá mi ẹ ṣé bá mi. ọmọ Àwórì lápapọ̀ ẹ wá ya mi létí yín ẹ̀sùn mọ́ bí ẹ bá mi pọkàn sérò ẹ bá mi pèrò sọ́kọ̀ kọ́kọ̀ ṣáà má ti ṣófìfò mo kí gbogbo yín ládéládé lóyè lóyè. Lóyè wípé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kú ìyálẹ̀ta níbikíbi yòówù kẹsì máa gbọ́ mi ọmọ Arẹ́gbẹ́ṣọlá Àyìnlá Ògbèrè bàbá mi máa o máa o máa o lè bẹ o máa wo adáfúwa ojú òní ti wá ojú òní ẹ ti láṣẹ Èdùmàrè kó ti wá síbí wá pọ́n mi lé Èdùmàrè abámi pọ́n wọ ká ẹ lé ẹ dédé iye wà lè yí fọ́nrán ẹ mo mí kí yín o mo mí kí yín mo mí kí yín o mo mí yẹ yín sí o ha mojúbà akọ́dá mojúbà àṣẹ̀dá mojúbà ọmọdé mojúbà àgbà mojúbà oyún inú mojúbà àṣẹ ìdí gbogbo ẹ̀yin ládéládé mo ṣe kábíyèsí o gbogbo ẹ̀yin lóyè lóyè mo ṣe àrò lóyè ẹ mo wá lọ tààrà mo lọ sí ìdílé Ọbàtálá lọ́hùn mo ní kí bàbá mi ó mẹ́ta dáadáa mo á ní èrò adájì bàbá mi gbogbo ẹ̀yin ìṣòro pátápátá ni mo kí mo ní èèpà òrìṣà hmm. ẹ̀yin oníyèmọ̀já mo kí yín o hmm. omi o omi ò ní ṣe tẹnì kankan wá tì <laughs> àwọn ọlọ́sùn ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóòyà ayò agbẹ̀dẹ kó tó wẹmọ wẹrí wẹrí tí wẹrí ọmọ dáke dáke o ah mo gba ti bàbá mi àwọn nìkan lọ bá tójú òkìtì láti wá sórí ètò mi wọn ò ní kí ṣara wọn tó máa bọ́ sẹ́yìn fọ́nrán torí pé wọn ò fẹ́ kẹ́nì kankan mọ̀ páwọn wà ń bẹ̀ bàbá mi ẹlẹ́dàá àrùn àtayé a máa pọn yín lé àpèrè tẹ́ jókòó sí kò ní gbóná ọmọ yín nídìí ẹ ti fọmọdé jẹ ẹ fàgbà ló ẹ fọwọ́ pawó ẹ fèrègì jòbì ẹ ibi tí wọ́n rò pé ẹ ní dé ẹ máa dé ẹ máa kọjá bẹ́ẹ̀ àṣẹ Èdùmàrè omi dà ẹ bá mi wó sí tòsí torí kinní mi rìn mí ó rìn mí díẹ̀díẹ̀ lálẹ́ yìí afẹ́fọ́mi ṣiṣẹ́ torí àwọn olómi la máa pè sídìí ọ̀rọ̀ yìí bàbá mi omi ò ní ṣe tíìtì aláyélúwà ọba olúòjé ti òjé ìpẹ̀tù gàdúmọ̀ bàbá mi <laughs> kò sígbà kan tẹ́ bá rí mi lójú fún ẹ máa jáde wá ẹ máa wá kí mi ẹ máa wá kí mi bẹ́ẹ̀ tí ẹ sì máa wá kúrò lójú ẹ̀kẹ́ lọ jókòó kẹ́ fẹ̀yìntì kẹ́ máa kẹ́ máa kẹ́ máa wo bí mo ṣe ń ṣe lọ ẹ sì máa jáde síta ẹ máa wá kí mi ẹ omi ò ní ṣe tiyín tì o ilẹ̀ gàdúmọ́ kò ní gbóná mọ́ yín á máa tùbà á máa tùṣẹ́ ni oore yé yé ọ̀ṣun o omi o ọ̀tá o. Ah, <laughs> ẹ má jẹ́ kí n wọnú kínní lọ jàre dádì mi ògúnrìn adé ẹ̀ka lẹ́sà ṣàlàáfíà lẹwà ṣàlàáfíà lẹwà mo kì í ti ti mo kì í tẹ̀yẹ̀tẹ̀ yẹ ẹ nílé àwórì bàbá mi Abíọ́lá gbèrè gbèrè gbèrè ọmọ olúwa ẹ̀hún kì í ti gbélé bẹ́ẹ̀ mo mi rí iṣẹ́ mo mi rọwọ́ mo mi rí dédé kú yìí mi lọ àfi bẹ́ẹ̀ ṣe fún mi pọ́nlá èmi ìka mi mí lákú o ẹ̀yí ẹ pin kàn mí ni bí o ẹ máa fún ọmọdé ní ìwà o èmi ìkábí mọ kú ńlá o ẹ pín kẹkẹ ṣóòsì kan mi o <laughs> ètò tó jàre bàbá mi adéfowópè orí owó fa fáṣọlá fábíyì babátúndé ah, àwọn onífá nìyẹn hmm. ẹ káàbọ̀ sórí ètò ètò mi tò ètò ń tò ètò tó ẹ̀yin bàbá mi mo kì í kazeem adébáyọ̀ àkẹ́bàjẹ́ àkẹ́bàjẹ́ lọmọ yìí àkẹ́bàjẹ́ ni ẹ ẹ àkẹ́bàjẹ́ ni eh eh àkẹ́bàjẹ́ ni òun náà ń pè ní ìfàánú ìyá àbí ebi kẹ́mi mọ́kú ṣe kẹ mo mọ́kú là ẹyí ẹ pì kàn mí libí o hmm, ẹ pì kàn mí ẹ máa dá jẹ ẹ bá dá kínní yẹn jẹ kò dáa mo mi rí kẹtẹ mi gbé kámẹ́rà kiri mo dẹ̀ mo sẹ̀ mọ̀ pé dẹmudẹmu ló máa bá dé a máa júṣe fún yín bàbá mi nílé Àwórì iṣẹ́ tẹ̀ ẹ̀ ṣe kò ní bàjẹ́ ẹ ní ṣìyàn ya o hmm, ẹ ní ṣìyàn ya irinṣẹ́ yín <laughs> kò ní kọjú síbi tí ò dáa láṣẹ Ìdùmarè ẹ ní ṣiṣẹ́ tó máa kó bá yín hmm, àṣẹ ti gùn màámi ẹ káàbọ̀ sórí ètò omi a máa jẹ́ kílẹ̀ kó tùbà kó túṣẹ fún yín nílẹ̀ Àwórì gbogbo ibi tẹ́ bá ń dé iṣẹ́ yín a máa a máa yọrí sí rere mo ta mi sílẹ̀ fún yín èmi ká mi mo gbé mu lóní màámi ìtùnú olúwa kò ní sí bàjẹ́ láyé àmọ́ràn ah, ti silhouette um, ọmọ aburo mi ni mi fẹ́ dárúkọ ẹ̀ níbí nítorí àwọn olójú bá dẹ́rùbọ̀ ọmọ mi Hmm, hmm, sí gìrì àparò hmm, hmm, hmm, kò sí Ra ra ra ni kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ kò séwu lóko àfi gìrì àparò kò tiẹ̀ sí gìrì àparò náà atẹ́gùn àlàáfíà ló fẹ́ wá <laughs> you know you know the one that i'm talking about from the eh àti mm-hmm, mm, sọ sọ̀rọ̀ láyé kò tí pẹ́ kò tí pẹ́ kò pẹ́ gbogbo èyí tẹ́ wà lẹ́yìn fọ́nrán pátápátá gbogbo yìí ni mo kí <sighs> ọ̀rọ̀ mi dorí ò o ó tún padà sórí ìkẹjà mm. ṣùgbọ́n nǹkan kan bí nǹkan kan láti àárọ̀ tí mo ti wà lẹ́nu ẹ̀ ẹ mọ̀ ọmọ yín mi ò kì í jẹ èrà tí ò bá tí ò bá dọ́ṣọ̀ dáadáa mi ò dẹ̀ ní wá sójú fọ́nrán kí n wá ṣiṣẹ́ ẹ má bínú mo ti wà lórí ìjókòó láti àárọ̀ ìjókòó yẹn dẹ̀ pẹ́ gan ìjókòó yẹn pẹ́ iye ò kí ṣe pé nǹkan tí mo fẹ́ ṣe mi ò ní ṣe o mo fi kọ́ ni ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá bà lórí kó lọ jókòó jẹ kó lọ mú mi sí ẹ̀yin ọmọ kẹjà ẹ̀yin ìyá mi ní kẹjà ẹ̀yin bàbá mi ní kẹjà àtẹ̀yin tẹ́ ń wò mí àtẹ̀yin tí wọ́n máa sọ fún pé mo sọ̀rọ̀ yìí wọ́n ní àkókò ìjòyè ó sàn ju ẹnu mi ò kálù lọ ṣé ẹ rí iṣẹ́ tèmi ń ṣe yìí hmm? àwọn alálẹ̀ ló yàn mí síbẹ̀ mi ò dẹ̀ ní kí gbá kan bọ̀kan nu ṣàkátà pàrà làásìtọ́ tó bá yí láre jù ó ti di nǹkan míì ni àní doníkọ́ọ́lí. Mm-hmm mo ń retí ìwé ẹyọ kan ṣo látọ̀dọ̀ ẹnìkan lórí ọ̀rọ̀ Ìkẹjà mo dẹ̀ tún ń retí lọ́dọ̀ èèyàn méjì kan màá wá bẹ́ spíkà kò sí ìwọ̀n tẹ́lẹ̀ kankan máa fi mí ṣe I respect I adore people and I love honesty mo dẹ̀ máa ń láì pé tá a bá jọ ń ṣe nǹkan kí gbogbo ẹ̀ kó máa ṣe kí ni kó máa program tí mo gbé wá lálẹ́ yìí mo gbé wá tìjàtìjà ni ṣùgbọ́n nínú ìjà méjì tí mo fẹ́ jà mo dín kan kù sí ìdajì hmm, ti kẹjà yẹn ni mo dínkù sí ìdajì o ẹ jẹ́ lo lọ́wọ́ mi o ẹ̀yin ọmọ kẹjà àtàgbà kẹjà àtònílé ìkẹjà àtẹ̀ntó rẹ̀ǹtì ìkẹjà àti ẹni tó wá láti láti ẹ odidi igbó màjákú lọ́hùn tó ń karẹ̀ mọ́mọ ọ̀kẹjà àtẹni tó tí àti ẹ tí ò tiẹ̀ lórírun tó ń pèrè lọ́mọ ọ̀kẹjà àtàwọn tó ń pera wọn lólóyè àtàwọn tó ń pera wọn ní baálẹ̀ àtàwọn tó ń pera wọn ní kinní kan all is pure nonsense you need to restructure you need restructuring deep one ẹ má bínú o bẹ́ẹ̀ ti ṣe nǹkan yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nìyẹn ṣùgbọ́n ikú wàhálà ikú wàhálà ká ti mí ṣe rewẹ ká mí ṣe rewẹ ibi ìbá wa dèrè ibi yìí bá wa dèrè ikú wa là ikú wa là ká ti mí ṣeré wẹ káwọn bàbá wa ti mí ṣeré wẹ ẹ má ṣeré wẹ mọ́ ayé ti sún ẹ fòótọ́ ọ̀rọ̀ ṣe gbogbo ẹ ikú wa náà ikú wa náà táwọn olóyè àná dàgbàdàgbà tí wọ́n ṣe sílẹ̀ òun lẹ́yìn olóyè nílẹ̀ ń ẹ restruction kí good tidings ó lè sọ̀kalẹ̀ hmm? ṣé wá rí kẹjà tẹ bá mọ iye èèyàn tó ní kẹjà ẹ mọ̀ pé èèyàn ọmọ kẹjà nìkan kọ́ lẹ́ni kẹjà gbogbo Àwórì pátápátá ló ní kẹjà because it's the center of excellence gbogbo Àwórì pátápátá ló ní kẹjà ẹ ìdílé wa ló ń àdìsọ́ pé ìdílé yín kọ́ ló ń jàmbá ṣùgbọ́n ṣe gbogbo ìdíkejì ayé pátápátá gbogbo Àwórì ló ní bó ṣe jẹ́ pé ìṣẹ̀rẹ̀ ọlọ́fin mo lé tí mo ti wá gbogbo Àwórì náà ló ní. ẹ̀yin ti kẹjà ẹ̀yin ti kẹjà tọ́ba tọ́ba tọ́ba kó aṣọ ọ̀pá mẹ́wàá sílẹ̀ ó yẹ kẹ́ ẹ fi bojú. Nobody wants to, to say the truth. Nobody wants to say the truth everybody you are all hiding behind one finger She nǹkan lè sá sẹ́yìn ìka kan ṣá èèyàn lè sá sẹ́yìn ìka kan ṣe rí nǹkan tí mo ṣe yìí iṣẹ́ mi ni èmi ò dẹ̀ kí wojú ṣe I can only honor and give it to whom it's due who deserve it is the person that I will give the honor to. àtẹni tó ń sáságbà súlà kiri whoever that person is you did not announce yourself message me on WhatsApp if you want to come in on my program because you can't just come on my program or you type something now, then I know what you want to discuss before I bring you out to my uh, video because it's for the whole world. You can't just come just because you press the the video link and I've not even started. Mo ṣe ń warm up lọ́wọ́ ni. Gbogbo wa lájọ ní Ìkẹjà o. Hmm? Tóyò bá tó yọ lọ́mọ ṣe ìpalákàrà. Tó tó ṣe bí òwe ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi mi ò búyìn o torí bíbélì mi jẹ́ kí n mọ̀ pé kí n má ṣe bá àgbàlagbà mi ṣùgbọ́n mo lè gbà wọ́n níyànjú ìyànjú ni mò ń gbà yín ẹ tuntun ẹ tuntun and I need to talk to àwọn àgbàlagbà àwọn àgbàlagbà tí wọ́n dángájíá tí wọ́n dáńtọ́ tó yẹ pé lẹ́yìn Ọlọ́run tí wọ́n bẹ̀rù àti ilẹ̀ tí wọ́n máa sùn sí kò sí ẹlòmíràn mo mọ ẹ̀yin tí mo lè wá bá ṣùgbọ́n tẹ́ ẹ bá sọ pé ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ màá máa wò yín ṣùgbọ́n nǹkan kí nǹkan tí mo bá ṣe lórí pílátífọ́ọ̀mù yìí kóníkálùkù gbé bọ́dì ni o kólúkálùkù gbé sí bọ́dì kó mú mi sí ẹ̀yin màámi ẹ̀yin bàbá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi àtẹ̀yin olóyè tẹ̀ ń tagbó àtàwọn ìyá yín tó tagbó àtẹ ìdúpẹ́ wọn látẹ́gùn ti fẹ́ sí gbòòrò ètò mi jàre ọmọ agẹdẹ ètò mi so Temi ò bá send èèyàn lọ síbẹ̀ ẹ máa wo bàbá mi ẹ máa wo lebe tèmi ò bá send èèyàn lọ síbẹ̀ kí wọ́n fún mi ní report pelu video tí mi dẹ̀ fẹ́ gbé sórí kinní torí pé ojú ti ọ̀rẹ́ mi ojú òtì mi mi gangan ni mi ò ní tìjú kí n wá gbé wá sórí bí kí pariwo Gbogbo nonsense yẹn ṣì máa lọ. I spent my sweat on that. Owó àgùn mi ni mo ná. Owó àgùn mi ni mo tún lọ fi gba lọ́yà pé anybody to bá mess up lórí péèjì mi nítorí pé mo ń ṣe program fún kẹjà agbọ́lẹ̀ àtọ̀dọ̀ lọ́yà mi. And I don't threat. It's a promise. Àwọn tó dẹ̀ mọ̀ mí, wọ́n dẹ̀ mọ̀ mí. ṣẹ́ni tí bá ti wà lórí screen báyìí iṣẹ́ mi ni mò ń ṣe hmm? á fún gbogbo wa ẹ ṣe eré kó dára ẹ ṣe eré kó dára o ẹ̀yin tó nígbà yìí ẹ ṣe eré. ẹ kàn ń pẹ́ kúbẹ́kúbẹ́ ẹ fẹ́ kàn sọ pé kàn sọ pé ẹ sọ now lẹ́yìn ọlọ́run ilẹ̀ tẹ́ tún máa sùn ló tún kù ṣẹlẹ lẹ́yìn ọlọ́run ọba elédùnmarè àti ilẹ̀ tí máa sùn sí yìí ohun tó bà mí lẹ́rù jù nìyẹn torí ègbé ni fẹ́ni tó pa ara tí ò lè pa ẹ̀mí kábọ̀ torí ikú ẹnìkan kò sí lọ́wọ́ ẹnìkankan tí o bá rò pé wọ́n ló pààyàn ọlọ́run fi ẹ̀ṣẹ̀ sábàbí burúkú ni ìyá ẹ tún máa tún wá tún wá lékún ìyà tó ti ṣe sílẹ̀ tẹ́ẹ̀tẹ́lẹ̀ torí pé o tún jẹ́ pé kí ẹ̀mí òkùnkùn kó tún yá ẹ lò láti lọ fi bà tènìyàn kan jẹ́ láti lọ fi gba ẹ̀mí ènìyàn ó lè ro pé ó pa àyàn kan ó pa gbé ó lè ro pé ó ba ilé ayé èèyàn kan jẹ́ ó bà jẹ́ gbé à ó fi wá wàhálà lẹ̀ sílé ayé ẹni o lè máa sọ pé tó bá dọ̀rùn wá ṣe máa ṣàlàyé à ìwọ nìkan kọ́ ló máa dájẹ́ ayọ̀ nù ilé ẹ̀ náà àjẹ àwọn ọmọ fi sílẹ̀ wọn àjẹ nínú ìyà yẹn èpè àtẹ̀yìnjà kò ní ja èmi àti yín ilẹ̀ kẹjà something is wrong there. Hmm. èyí àkàlérú ẹ èyí àkàlérú ẹ o ajá yòókò oró lọ́nà o èyí àkàlérú ẹ èyí àkàlérú o àyòkò òòrò lọ́nà alagada ẹ̀fàgàdá yìí mọ́ra wẹ́ríwẹ́ nílẹ̀wẹ́ o alágàdá ẹ̀fàgàdá yìí mọ́ra wẹ́ríwẹ́ omi lẹ́wẹ́ o ọ̀rọ̀ mi dorí ò dorí ó dorí ìlú. Eh, Àwórì kan náà tún ni mm, tí ọba wọn níbẹ̀ tó sọ̀rọ̀ ẹ̀ dígbákejì ọlọ́run ẹ ní pé ó ṣe jẹ́ pé èmi àtàwọn ọba alájọ ń kó ata èmi pẹ̀lú wọn náà la máa kó ata ńgbà ta ni mo fẹ́ bá kó ata tí bàbá àwọn ọba tí bàbá àwọn ọba wa kó ata ńgbà tó yẹ pé tó bá ti dórí ipò wọ́n ti rò pé kò sí kò sọ̀rọ̀ pé ẹnì ẹnì kankan ò lè yà wọ́n lọ́wọ́ wò mọ́. Eh, Mr. Brother, Uncle, àbúrò mi, ṣùgbọ́n kábíyèsí. Mm. Ọba Saidi, Ifá lòun, Odùsànyà, ẹ̀bọ ibé. Ọ̀rọ̀ mi dorí ò dorí. Ó dorí wọn nídìí òkè, ìdí ọ̀kẹ́ ní ìgbẹ̀sà níbi tí ọba wọn tó ti ń ṣe wọ́n bó ṣe wùn wọ́n ti ń hùwà ta ní máa mú mi tí wọ́n á wọnú oko lóko tí wọ́n á ní káwọn ọmọ yẹn pàrìpà wọn kó lọ ṣe kíni kó lọ yí wọn lọ́rùn wọ́n á gbalẹ̀ wọn lọ́wọ́ wọn wọ́n á lọ tà wọ́n á máa fi ṣe báyìí láàrin ìgboro. ọ̀gbẹ́ni mr ọba saheed kárí olúbe ọ̀rọ̀ náà kàn yín ó kàn yín ìwo ẹ̀ṣẹ̀ mo gbọ́ ọ̀rọ̀ yín mo gba rìpọ́ọ̀tù yín àánú yín ṣe mí tèmi ṣe ọlọ́run ẹ sọra yín di ẹni tí aráàlú bá gbọ́ pé ó ń bọ̀ oníkálukú á sí ní ti wíńdò oníkálukú á bẹ̀rẹ̀ sí lọ kó sábẹ́ abẹ́ páànù ó mà ṣe o nítorí pé kí ni nítorí pé ẹ ti ní MC Olúọmọ àbúrò mi jàgídíjàgan wọ́n ti bá yín wọ́ọ̀kì ẹ̀ mọ́ ẹ̀ẹ́ ọba wọn ọsọlọ pàdípàdí ni yín àtẹ̀yìn àtọlọ́tọ̀ tìlú ọ̀tọ̀ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta àrò mẹ́ta hmm. ẹ mọ̀ pé mi nìkan èmi yìí kan ṣoyí náà ni ọmọtadé ṣe tí gbogbo àwórì bí hmm. àjọbí ni mí. Mm ọmọ wa àjọbí ọmọ tádé ṣe ẹ fún ṣayọ̀ dádì wa tó sọ pé kò sí ọlọ́run àfàwọn nìkan lọlọ́run ní ìdí ọ̀kẹ́ nígbẹ̀sà hmm. mo bẹ́ fẹ́ bẹ̀rẹ̀ ètò lórí wọn ní àti alẹ́ yìí ó dẹ̀ lè gunjú ti dádì wa ọ̀sọ́lọ̀ lọ torí ìwà táwọn ìwà táwọn táwọn táwọn náà hù ó kọjá bẹ́ẹ̀ ó kọjá kà sí nǹkan mo gbúròó mo ka report mo gbọ́ voice messages ó dẹ̀ níyàwó tiẹ̀ ìyàwó mẹ́rin níwọ nìkan ní ìyàwó mẹ́rin níwọ nìkan ní káàtẹ sọ pé kan ti sùn bẹ́ẹ̀ àwọn mẹ́ta tó kù wọ́n tó mi ní méjì méjì bẹ́ẹ̀ kẹ́ wọ́n ṣe sódòrè gbogbo àwọn ọmọ ìlú dẹ̀ ti gbẹ tán lórí ìdúró nípa hílàhílo nípa ìbẹ̀rù bojo gbogbo àwọn arúgbó wọn ò lè jáde síta mọ́ bọ̀dá mi àbúrò mi eh bàbá lè ti dancing torí pé kábíyèsí ni yín àbí deserve to be called Baba. you are just a talk. ẹni tí ò rò pé òun lè dépò kan tó wá débẹ̀ kò lè kò ní ṣe kó misbehave níbi tó ti ń wá clinching ń clinch ń clinch ìwọ lọ dúró sẹ́yìn Wàsíù ọmọ akọrin Wàsíù èjì Wàsíù Wàsíù K1. lọ sọ orúkọ sí létí kó máa kí MC kó máa kí MC kó máa pe MC ní ọba ọba Ọ̀ṣọ́dì mi mọ̀ pé ti di general manager general ṣe general manager náà pè ní àbí stage manager <laughs> stage manager orúkọ manager tó máa máa lọ sọ́ṣẹ́ lórí létí pé lágbájá odidi ọba ṣe rí ọ̀pọ̀ nínú ẹ̀yin ọba Àwórì yìí anyway kò lè yà mí lẹ́nu aláwùsà secretariat ni mo mọ̀ pọ̀ ti gba ẹ má jẹ́ sọ ẹ mọ̀ nǹkan tí mo fẹ́ sọ mm, ẹ mọ̀ bí mo ṣe máa ń pè torí tí ò bá ṣe ni you are so wicked ó dẹ̀ jọ gẹ́dẹ́ sọ́bọ̀ wọn ni. They believe you, you, you are somebody. ẹ jẹ́ ká máa mú lé níbi ẹni èjì bí èjì kò ní ju wákàtí kan sí wákàtí kan àbọ̀ si tí máa fi ṣe gbogbo nǹkan tí à kan péré ni mo ní fún ọ lo ọgbọ̀n ṣẹ́jú ni non tí mo ṣe yìí ó dẹ̀ lè má tó bẹ́ẹ̀ torí mi ò fẹ́ kó pọ̀ jù mi ò fẹ́ kó kà yín láyà kẹ má bàa mọrú kẹ bá lè mọrú ẹni tí ẹni yìí jẹ́ tó bá ti kà yín ẹ ní fẹ́ wo fídíò yẹn tán so máa ṣe ní ké ké ké ké ké ẹ wá sọ fún pé tó bá yẹ pẹ́yìn lẹ wà nírú ipò yẹn ṣé ẹ lè gbà irú èèyàn bẹ́ẹ̀ kó jọba lẹ́yìn lórí ọ̀rẹ́ làwọn pẹ̀lú ẹ má gbàgbé o ṣe mọ ọ̀rẹ́ làwọn pẹ̀lú ọba wọn sọlọ o àwọn pàdí bàjẹ́ wọ́n pàdé bàjẹ́ ó ti gba clinching bẹ́ẹ̀ yẹn hmm. alẹ́ ṣinṣin ìbárí gbè bí ọba ṣe légbò <laughs> bíbélì yìí sọ fún mi pé ká má ṣe bá àwọn olórí wa wí ṣùgbọ́n ká gbà wọ́n níyànjú mo fẹ́ gbà yín níyànjú ni Mr Ọba Saheed ifá something ṣá hmm. ṣé fá lóhùn ni àbí ifá kìíní kan ṣá ẹ má jẹ́ iṣẹ́ orúkọ wọn pé kán má lọ bínú ó dùn sànyà ẹni tó ń mi ò tí ì bẹ̀rẹ̀ so i'm not bringing you in because i don't know you and eh, ẹ bá fẹ́ wá sórí kinní ẹ send the message sí mi kí n mẹni tó fẹ́ wá sí tó join me, ní orí platform send me a message here for the whole wide world to see you to know you not that we just click on the that i should invite you I can't invite you if I don't know you. you we have to have an agreement. And ẹni tó bá dẹ̀ kó freeze. You fírìsì kí my freeze. máa fírìsì ilé ayé ẹ̀ torí mo thirteen thirteen try it. tó ti ń fírìsì ọlọ́run á fírìsì ilé ayé ẹ̀ tó bá program me. Uh... bíbélì kan ṣoyìn náà ló fi yé mi wípé a kò gbọ́dọ̀ fàyè gba olórí burúkú ìka ènìyàn láàrin wa ẹni tó bá ti ń ta ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ sílẹ̀ a kò gbọ́dọ̀ gbà láyè láàrin wa kò gbọ́dọ̀ gba olubi láyè láàrin wa kó má bàa pa wá tán bíbélì mi náà ló kọ́ mi bẹ́ẹ̀ òun náà ló ní kí n fi ọ̀wọ̀ fún ẹni tọ́wọ̀ fún un náà sọ fún mi pé kí n tó má ṣe kí ni kí n tó má gba olubi láyè torí ẹ sọ ẹ pariwo àjẹ́ àjẹ́ àjẹ́ tájẹ bá pa yín kí lẹ wo tájẹ fi rí pa ẹ̀yin ni kẹ́ kọ́kọ́ sáàvù ẹ. Arafat Adéwọlé Adéyẹmí ẹkálẹ́ ọkọ mi wọ bẹ́ẹ̀ ṣọ̀tẹ̀ ṣọ̀tẹ̀ ṣọ̀tẹ̀ ṣọ̀tẹ̀ ṣọ̀tẹ̀ àwọn ọkọ mi nìyẹn àwọn oníṣẹ́ mi nìyẹn àwọn tí gbọ́n ti gbéṣẹ́ mi wò ní àwọn oníṣẹ́ mi nìyẹn àwọn oníṣẹ́ mi nìyẹn ẹ̀hẹ́n jàre o. ṣé ẹ mọ̀ pé tá a bá fàyè gba wèrè á sùn yá ẹ̀ tó bá níbi tó lè ti ń sùn yá ẹ̀ ó lè sùn lé mọ́ irúfẹ́ ìwà jàgídíjàgan yìí ni alọ́nilọ́wọ́ gbà olè apanilẹ́kúnjayé eh, àwọn baálẹ̀ tọ́jú ọba you are from Ipodo Ikeja You like to join my program. Okay. Ẹ jẹ́ kí yẹn di ọ̀la nítorí mo ti bọ́ sí orí tọ́pìkì mi nsìn ẹ má bínú tó bá yẹ pé ti kọ́kọ́ type kó tó di pé mo bọ́ sórí ètò eléyìí ni. Má o bàbá mi Adélẹ́yẹ Sulaiman ẹ má bínú bàbá mi ẹ contact mi lórí WhatsApp love you jàre ah, èèyàn tó <laughs> àwọn náà gbọ́ṣẹ́ mi gbẹ̀ àwọn náà gbọ́ṣẹ́ mi gbẹ̀yìn àwọn àwọn ọ̀jẹ̀bú wọ́n burú báyìí <laughs> ìwà lọ́nilọ́wọ́ gbà wọ̀bí àwọn bílíkì ó lè dàgùdà páálí hmm? ajẹnifẹ́ ni èkúté ilé. Mm? àmì àṣẹ bàbá mi ẹ má bínú sí mi mo ti bọ́ sórí tọ́pìkì mi tabátúkì yẹn bọ̀ kò ní kò ní ṣe kinní ni tó bá yẹ pé mo ti mú bá yẹ pé ti táìpù pé nítorí ìkẹjà ni mi tí ní bọ́ sínú ilé yìí ẹ má bínú láṣẹ Èdùmàrè lọ́la tabá ti bẹ̀rẹ̀ ìtorí máa kọ̀tínú mo fẹ́ fún bàbá yìí mo fẹ́ fún jẹ ní rush rush ní ṣe ní one once a week once a week torí iṣẹ́ pọ̀ àwọn ọba tó ń ṣèṣekúṣe bíi jẹ̀díjẹ̀dí wọ́n pọ̀ nílé Àwórì ni mo ń sọ wọn tí ìgbé ti lòbòmí wá fún mi o ti lòbòmí mo lè fẹ́ ṣe kán ní kò kàn mí ṣùgbọ́n nílé Àwórì yìí ó kàn mí ìwo ẹ̀ṣẹ́ òun ni ọba wa irú ìwà tí wọ́n ń hù nìyẹn thank you for your understanding i really appreciate you darling. ìdí tí èmi ọmọ tádé ṣe ọmọ yín ọmọ tádé ṣe sálíwẹ lẹ́nu gbọ̀rọ̀ ọmọ kan ojú sí gbogbo àwórì bí tí mo ṣe yan àtúntò ilẹ̀ àwórì nílé lóko láàyò rèé torí kíni àwọn òṣèlú àwọn ọ̀jẹ̀lú people in government people in the government aka torí ká má pe gbogbo wọn papọ̀ ṣùgbọ́n bàbá wa bàbá wọn Mr kìtì ẹ lórúkọ wọn gangan náà Ṣàngódélé ni mo máa ń pè wọn ti tán fún mi lórúkọ kan tó tún jẹ́ hmm, Tinubu hmm. wọ́n wá bó ṣe fẹ́ eradicate nǹkan tó ń jẹ́ Àwórì wọ́n wá ń ṣe wá ní ọmọ náà làárán síná ẹ lọ kọ ju ìjà síra yín ẹ lura yín pa ẹ para yín kí gbogbo yín kẹ ṣàkóò lórí ilẹ̀ bí àwọn fúlàní bí wọ́n ṣe dé tán yọ dágà tán bẹ̀rẹ̀ sí lọ bẹ́ orí ẹ rí pé ariwo wọn ti ẹ̀dínkù lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ alihamdulilayi rọ̀bìlì alamin two thousand and twenty-three ti wà lẹ́nu ọ̀nà <laughs> àwa mọ bó ṣe ń lọ. Hmm. ẹ lè rí Àwórì dàrú òun ní ọ̀rọ̀ kẹjà ló ṣe ń dùn mí òun ní ọ̀rọ̀ kẹjà ló ṣe ń dùn mí. wọ́n ti tọwọ́ bọ ìsọlọ̀ lójú nítorí ọba ọba kò mọ ẹṣẹ kò mọ sọ. wọ́n tún wá ṣe kí ni wọ́n tún wá wá sí kẹjà. Si ẹ̀yin tẹ̀dẹ̀ ẹ̀yin ọmọ olóyè ìkẹjà ẹ̀yin náà tún fún wọn láyè ẹ ṣọ́ra yín. Hmm. gbogbo ọmọ Àwórì lọ̀rọ̀ yìí tí mò ń sọ yìí òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni o ìdí ọ̀rọ̀ mi ìdí ìjà tí mò ń jà nìyẹn torí these people hmm, wọ́n ti pàṣẹ bíìlì lẹ́ẹ̀mejì láti eradicate anything kọ́ làwọn rí ṣùgbọ́n alálẹ̀ ò gbà fún wọn àwọn alálẹ̀ kò gbà fún máa yẹn ẹ rí ohun tó kù ẹni tó ti gbẹ torí torí tó ti gbẹ tìfun tìfun tí fún ẹ ti fún ẹ̀dọ̀fóró àtẹ̀dọ̀fùkù wọ́n ti lẹ̀ papọ̀ wọ́n tún ti wà níbi tán tún ti ń gba treatment sí àwọn ṣùgbọ́mù òpònú sọ̀wénù wọ́n á tún máa wọ pléènì wọ́n á máa lọ kí níbi tó wà lọ́hùn-ún ẹ̀yin tó ń wá káàrin yín dàrú ẹ máa wọ pléènì ẹ máa lọ kí lọ́hùn-ún kí ló dé tí kò ṣe gbogbo facilities yẹn sẹ́kọ̀ọ́. ilé Àwórì ò ní dàrú o. nígbà tí àsìkò àti gba adé tó ní ìgbẹ̀sà wọ́n fún wọn ní ajagunbalẹ̀ kan ní gbẹ̀sà ó náwó ribiribi ẹ máa gbọ́ ó náwó ribiribi ó ná gbogbo owó onírúurú lónírúurú ọ̀nà ló ti gbà náwó o Eh, wọn náwó tó ná ọ̀hún o to tó ọgọ́rin ogun ogún merin mẹ́rin mílíọ̀nù ṣe mọ̀ pé nínú irọ́ a máa rí òótọ́ wọn lè fi kún wọ́n lè dínkù nǹkan tí mo gbọ́ òun ni mo sọ yẹn ní. ṣùgbọ́n gbogbo ọmọ ọgbẹ́sà wọ́n dúró wọ́n ní àwọn ò ẹni yẹn wọ́n ní lá báwọn ò fẹ́ pé ẹni tó máa mú lọ síwájú bá ìlú gbẹ̀sà ni ó ṣe kíni ló jẹ àwọn lógún ló dẹ̀ ṣe kíni ló dẹ̀ ṣe pàtàkì ju owó wúruwúru lọ. Hmm. ọba wọn Saheed Ifá lòun. Odùsànyà wọ́n ní nítòótọ́ pé ọmọ bíbí Ìgbẹ̀sà mm, wọ́n jẹ baálẹ̀ lásìkò lásìkò yẹn àsìkò tí àwọn the main Ìgbẹ̀sà ni wọ́n sọ pé wọn ò fẹ́ eh, ọba níbẹ̀ ọba onígbùrùgbùrù níbẹ̀ o wọ́n wá mú ọ̀gbẹ́ni. Ni ọ̀gbẹ́ni eh, náà ṣì máa jẹ́ ńgbà yẹn saheed falohun odùsànyà wọ́n wá ṣe kíni wọ́n wá fi wọ́n jẹ baálẹ̀ màá máa lo ẹ fún màá máa lo màá máa lo ẹ fún wọn ṣe mọ̀ pé ọmọ dáadáa ni mí torí mo gbọ́rọ̀ wọ́n ní kí n máa kí n máa fi rẹ̀skẹ́tì sí wọ́n wá fi wọ́n ṣe kíni wọ́n wá fi wọ́n jẹ baálẹ̀ ní ìdí ọ̀kẹ́ ìdí ọ̀kẹ́ ìgbésà ṣùgbọ́n kó tó di ọba aládé tí wọ́n wá dì lẹ́ni yìí hmm. ọba Samuel Olúṣọlá Bánúsọ àwọn ni wọ́n fi wọ́n jẹ baálẹ̀ ní abúlé yẹn tí wọ́n pè ní Ìdíọ̀kẹ́ lẹ́yìn eh, lùsádà láti máa lọ sí àgbárá mo ṣe ṣàlàyé ẹ̀ fún mi mo ṣe gbà ni mo ṣe ń sọ yẹn o nígbà tí wọ́n di baálẹ̀ wàhálà bẹ́ sílẹ̀ débi wípé wọ́n bẹ̀bẹ̀ wípé kí kábíyèsí olúṣọlá bánúsọ kí wọ́n pinnu kí wọ́n pinnu wípé. Mm àwọn yí èrò àwọn padà báwọn rọ lóyè nígbà yẹn tó sì wà ní baálẹ̀ wọ́n ní pé wọ́n ní kán pinnu kán yí padà hmm. ṣùgbọ́n ṣé mọ̀ pé tí a bá ń ṣe nǹkan lọ́dọ̀ àwọn alájẹ ìbọ́kọ̀ ẹ̀gúnjẹ́ spoil Nigeria owó yìí náà ni owó yìí náà ni ẹlòmíì ti ta ọmọ ẹ̀ nítorí owó ó ti ta ọlá ọmọ ẹ̀ dànù tẹ̀yìn ṣàjàyé lénìí ẹ tẹra mọ́ òun ni gbogbo ìlú Àwórì ló ṣe ní ṣùgbọ́n tàbí tàbí ṣùgbọ́n ṣùgbọ́n tàbí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ọwọ́ kanwọ́. Hmm, wọ́n ṣe bọ́n ṣe bọ́n ṣe lówó yẹn fún mi nìyẹn mo ní kí ló ń jọ́wọ́ kan wọ́ owó dọ́wọ́ owó owó pààrọ̀ ọwọ́ I know you you know me you know me we know you is our son. nígbà tí ó rí bẹ́ẹ̀ ó wá lo ifá lohùn ṣáídì ẹ̀ òbí sànyà wọ́n wá ṣe kí ni wọ́n wá fi àyíníke àti àyílè padà wọ́n wá fi sọ àwọn ọmọ ìdí ọ̀kẹ́ wọ́n sọ wọ́n di ẹrú wọ́n bẹ̀rẹ̀ sí í tàlú ṣùgbọ́n kó tó bẹ̀rẹ̀ sí ní ta ilẹ̀ ìlú yẹn ẹ mọ nǹkan tó kọ́kọ́ ṣe wọ́n kọ́kọ́ kọ́ àgọ́ ọlọ́pàá wọ́n lè sọ pé is for the development of the community. kò kágọ̀ ọlọ́pàá síbẹ̀ wọ́n ní wọ́n kọ́ wọ́n ní ní o hmm. ọ̀nà ọkọléèwé wọ́n ní magistrate court wọ́n ní wọ́n kọ́ high court náà síbẹ̀ pẹntiró wọ́n ṣí yẹn náà síbẹ̀ pẹntiró station pẹntiró <laughs> lọ́rọ̀ kan wọ́n fowó àbúṣàbù lálejò. ohun tí mo máa ń sọ nìyẹn when you decide to vote for somebody because that person has given you something remember the person owes you nothing again because he already pay you for the service rendered. tẹ́ ẹ bá ń retí pé kẹ́nìkan fún yín lówó kẹ́ ẹ ẹ kẹ tó dìbò fún gbé síbẹ̀ ẹ mọ ibi tó ti rí owó bóyá lẹ̀ ìyá ẹ̀ ló tà ní bóyá aṣọ bàbá ẹ̀ ló gbé tà ní bóyá owó ìyá ẹ̀ ló jí ní kan ni bóyá lo lọ yáwó èlé ni ṣùgbọ́n kọ́ṣà ti fẹ́yìn lówó hmm? kẹ́ ẹ lè dìbò fún wọn pátápátá ẹ̀pínrá wọ́n á fún yín ní hundred thousand àrírú ẹ̀rí fẹ́yìn tẹ́ bá jẹ́ baálẹ̀ nkankan wọ́n lè fún yín ní one million ẹ̀yin náà wá mú àwọn tó wà nínú kábínẹ̀tì yín ẹ wá yin ilé wọn lọ́wọ́ àwọn yẹn wá délé wọn á máa ṣe báyìí sí gbogbo àwọn aráàlú ilé wọn lágbájá báyìí ló gbọ́dọ̀ dìbò fún lágbájá báyìí ló gbọ́dọ̀ dìbò fún nígbà tẹ́ bá wá dìbò fún wọn tán tán bá wá wọlé tí wọn bá ṣe nǹkan kan fún yín tí wọn ṣe nǹkan kan sílùú ẹ wá máa sunkún. problem tó ń ṣẹlẹ̀ Nigeria? nàìjíríà nìyẹn jù it happen in other countries but in Nigeria, yìí ah ìjú wọ̀ Ewo ẹ wo mi àbúrò mi ọba mr saheed ifálohùn ó kọ́kọ́ ṣe kí ni ó kọ́kọ́ tì wọ́n free pé ẹni kọ́ yọkàn padà ẹ má wọrí màá dẹ̀ díì pẹ̀lú yín ẹ kọ́kọ́ máa gbórí bọ̀nà ẹ kọ́kọ́ máa gbórí bọ̀nà ẹ kọ́kọ́ máa gbórí ó ṣe ni come and take come and enjoy nígbà tó kágọ ọlọ́pàá yẹn ee àwa náà ti lágọ ọlọ́pàá o àní máa lọ jìnnà kì í ṣàgọ rẹpẹtẹ ti máa sọ pé wọn ṣe nǹkan báyìí báyìí àwa ni o. wọ́n ṣá wọ́n dọ̀gẹ̀dẹ̀ sọ́bọ̀ inú gbogbo ló ń dùn wọ́n yọ̀ hmm. láìpẹ́ láì jìnnà wọ́n bẹ̀rẹ̀ sí ní fi àwọn àrùn tó ń ba oyún jẹ́ tó wà nínú wọn wọ́n bẹ̀rẹ̀ sí jù sílẹ̀ ní kọ̀ọ̀kan. ṣé tiẹ̀ wá rí tó tiẹ̀ wá pọ̀ jù ń bẹ̀ mi ò tí fẹ́ lọ sínú all those evil things he did. tí mo dẹ̀ ní details in full. ah blogging yìí máa ó máa ṣàkàdélì. ṣe rí àríyá ojoojúmọ́ kò sẹ́ni tó sọ pé kọ́ bá má ṣàríyá kò ní kọ́ bá má ṣe fàájì ọba ṣe fàájì nínú palace ẹ̀ wọ́n á ṣe lẹ́ńkùlé oníkálukú á ṣùgbọ́n kí wọ́n máa lọ fò sókè gbogbo ẹ̀yìn ọba tí wọ́n tán fún ládé ní sẹkítẹ́rìàtì yìí ah ẹlòmíì ní ìdìgbárùn nú yín ẹ má bínú kábíyèsí o <laughs> kábíyèsí o àti ọba saheed àti ọlọ́tọ̀ tìlú ọ̀tọ̀ àti ọsọ́lọ̀ ìbàjẹ́ wọn gan ti ọ tó bá ti dojú kò síbi tí wọn ò ti mọ̀ pé ibìkan lèyìn ò ti lè jẹun ibìkan lèyìn ò ti lè mutí ibìkan lèyìn ò ti lè ṣe fàájì nígbà tẹ́mi ń gbọ́njú táwa mọ̀ ọba òkì mutí ń ta wọn ò gbọ́dọ̀ rí kọ́ bá gbé nǹkan sẹ́nu ń ta kò sẹ́ni tó mọrú oúnjẹ tó bá ń jẹ ìyẹn làṣẹ fi ń pẹ́ lẹ́nu wọn ọba òkì sọ pé ẹ pàdé ẹ bá ọmọ yẹn ọmọ ẹ sì yẹwà ẹ ẹni kó pàdé mi lóòtẹ́ẹ̀lì kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ wọn kì í ṣe àpédó ẹni bá pè mí ìpè ayọ̀ ní kẹ́ pè mí tẹ́ bá pè mí nípe kíní ọmọ yín ló máa dáhùn bẹ́ẹ̀ ni ọmọ ẹlòmíì àkú lálẹ́ yìí tẹ́bàáyé mi pè ìpè ayé yìí lèmi jẹ́ èmi ò jẹ́ tọ̀run orí mi kọ́ ẹlẹ́dàá mi kọ́ àyà mi kọ́ ọmọ yín ló máa dáhùn àkọ́bí yín á dáhùn tààrin á dáhùn ìtẹ́ gbígbẹ̀yìn náà á dáhùn èyí náà wá dáhùn àwọn ìyàwó yín á wá dáhùn lé wọn lórí tẹ́bàáyé mi pè ẹ máa gbọ́rọ̀ lọ jàre. ṣe láwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò sí kò tó wọn ò mojú wọn ò mọra bí oníkiní ńlá gbogbo ejò jíjẹ ni fáwọn mẹ́tẹ̀ẹ̀ta ìwà kò mẹ̀tọ́ yìí ó ń dojú ti gbogbo wa àwórì yìí ó ń dojú ti àwọn ọba ẹgbẹ́ yín àwọn classic obas. ó ń dojú ti àwa tí àwa sọ pé ara àwọn ọba wa nìyẹn nígbà tó bá bá ṣe báyìí sọmọ obìnrin létí nípa tí tó sọ̀rọ̀ sí létí àwọn àṣebáyìí lọpàdé mi lókè lọpàdé mi lọgbà kọ́kọ́rọ́ kó lọpàdé mi lókè shame on you people shame on you. kò sí ẹran tí kì í jẹ ẹran kò sí ẹni tí kì í jẹ ẹran dí ẹran jẹ ẹnu ọbẹ̀ tí ilé bá dá ṣùgbọ́n ìwọ̀ntún ìwọ̀nsì ní nǹkan ìwọ̀ntún ìwọ̀nsì ní nǹkan àwọn òyìnbó yìí ẹ jẹ láìfù tó wọn rọ̀fọ̀rọ̀fọ̀ lẹ́yìn ń jẹ. tó bá débi tí tó ti rí i pé ibi táwọn wà yìí èṣòbe ilé wà ń bẹ wọn tiẹ̀ nígbà ọtí débi tó tiẹ̀ máa báyé ṣe cheers àwọn French ní nǹkan kan tó bá débi kan tí kò yẹ kan ti mu ọtí wọn kì í ṣọba o but tó rí rẹ̀ as a classic person tó fi rẹ̀ sí class tó bá tí gbogbo ọba gbé glass cup sókè tó bá ṣe cheers aṣọwọ tiẹ̀ báyìí cheers ṣùgbọ́n àwọn ọba tiwa <laughs> wọ́n á tiẹ̀ tún sì gòdè ẹnu ẹ̀yin sakadẹ́lík ọba ìtorí ẹ̀ ni ẹ̀mí èèyàn ò ṣe jọ yín lójú ìtorí ẹ̀ ni ìwà tẹ̀ ń kù nílùú ni ẹ ṣe rò pé ẹnìkan wà lókè tó ń jẹ́ Ọlọ́run. nígbà tẹ bá tẹ ti ń bá tẹ bá ti ń pín òbòdó láàrin àwọn ọmọ àwọn ọmọ yópè I'm so ashamed of all of you. I'm so disgusted. And ẹ̀yin this young obas ṣé sheba niye sheba on baba báwọn bàbá anyway most of you owó lẹ fi ra connection lẹ fi débẹ̀ ṣùgbọ́n rántí pé ilé ta bá fi tọ́mọ ìrì ló máa wò I love my people tonight they are just listening to me ẹ ṣe jàre ẹ bá mi wà nínú àdúrà àwọn kan ń pera wọn <laughs> wọn dẹ̀ mọ̀ pórí tèmi ti kọ̀ yẹn mo ti kọ̀ yẹn tipẹ́tipẹ́ mm-hmm. mm. <laughs> tẹ́ bá gbọ́ pẹ́ lómi ikú òjijì ẹ má bá wọn ẹ má bá wọn ẹ má bá wọn kẹ́dùn. máa parí ètò yìí kíní kan ní í ṣe ah, mo gbọ́ra jìgì omi o. Mm. ọ̀rọ̀ yìí ló máa mú mi ṣàlàyé bí ọ̀rọ̀ ìgbẹ̀sà bó ṣe ṣẹlẹ̀ bó ṣe dé Ọ̀ṣọ́dì ibẹ̀ la máa parí ẹ̀ lálẹ́ yìí nínú nǹkan tí mo kọ síbi àti ṣe pé torí kinní kankan o màá ṣẹ̀ wá lọ gbé ìtókì pọ́pọ́ àá bẹ̀rẹ̀ sí ní ṣe kíni àá bẹ̀rẹ̀ sí ní ṣe gym lórí ọ̀rọ̀ broda àbúrò mi ọba saheed ifálohùn adésànyà kò síkú lójú mi afi powder bẹ́ẹ̀ ni mo tààtù ẹjọ́ jẹ́ kí n fi kí fi Campari orange sí <laughs> kọ́ lè mọ̀ pé mo fi wọ́n mo tún fi wọ́n mo tún fi wọ́n ṣáyó. cheers jàre ẹ̀yin èèyàn yìí ẹ̀yin tẹ́ ń gbàdúrà fún mi ẹ̀yin tẹ́ ń fẹ́ òtítọ́ èyí tẹ́ fẹ́ kí ayé ìlú kó da kó dùn kó lárinrin èyí tẹ́ fẹ́ ìtìjú. irú nǹkan tó ṣẹlẹ̀ yìí náà lọ fẹ́ ṣe ní Ọ̀ṣọ́dì sọ pé káàbúrò mi Musiliu ètò mi tó jàre ètò mítò tán ni kó wá ṣe kí ni kó wá jọba níbi tí ò ṣe tiẹ̀ àti hmm? ẹ gbọ́ pé léyìí ọmọ bíbí Ìgbẹ̀sà ni. ẹ jẹ́ kí n ṣàlàyé bí Ìgbẹ̀sà ṣàwọn pé orúkọ yẹn Olúṣí Onígbẹ̀sà ní Òṣòdì so Ìgbẹ̀sà náà ládẹ sọ̀rọ̀ ẹ̀ yìí Ìdíòkè wà ní ó jẹ́ fíléèjì kan nínú Ìgbẹ̀sà ṣe rí Ọ̀ṣọ́dì oko Ìgbẹ̀sà ni nígbà tí ogun dé ogun da omi tó dé ó fẹ́ wá jà wọ́n ní Ìgbẹ̀sà ìgbà yẹn ni ohun tó mú ọba ìgbẹ̀sà nígbà yẹn tí wọ́n ṣe kí ni tí wọ́n wá fi wá kúrò nílùú tí wọ́n fi sá wá sí Ọ̀ṣọ́dì tí wọ́n wá fi ara ṣoko síbẹ̀ nítorí pé ṣàǹgbótógún bá dé nígbà yẹn tí wọ́n bá ti lè mú ọba ìlú gbogbo ìlú yẹn ni wọ́n ti run nìyẹn tógun ba ti lè mú ọba ìlú kan àwọn tó kó wọn wá tó wá jagun nílùú yẹn ni wọ́n ní ìlú yẹn ìdí nìyẹn tí kábíyèsí ìgbà yẹn tó fi kúrò nígbẹ̀sà tí wọ́n fi faraṣoko pé à wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ mú àwọn tí kò bá tiẹ̀ ṣẹlẹ̀ sí àwọn aráàlú àwọn sì lè lọ wá báwọn ṣe máa gba aráàlú sílẹ̀ ṣùgbọ́n tó bá ti le mú ọba ẹ̀yin náà mọ̀ ẹ mọ̀ ní ẹ mọ̀ tán Yorùbá tó bá ti mú ọba ìlú ìlú yẹn ti di ti ẹni tó kọ́ńkà ìlú yẹn kò yé yín nígbà tí bàbá dé ibẹ̀ yẹn ó kó ní gbálásá ah! báwo náà ṣe máa dá nìkan wà níbí yìí ṣùgbọ́n wọ́n wá ní ó dáa àwọn á wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá kó má dàbẹ́ ní pé àwọn nìkan làwọn dá wà nínú ibẹ̀ yẹn. wọ́n bá pe àwọn alágbára míì wọ́n bá pè wọ́n ṣe mọ̀ pé tọ́ba bá ń lọ síbi ìkọ̀ yẹn sọ pé báwọn náà ṣe pè wọ́n torí kò sí kì í ṣe ayé tẹlifóònù ṣe mọ̀ pé tí ọba bá fẹ́ jáde wọ́n máa ní àwọn dòǹgárì lóríṣiríṣi wọ́n bá rán wọn lọ pé kọ́ lọ bá wọn pé àwọn alágbára tí wọ́n wà ní ibòmíì wá kí wọ́n jìjọ máa ṣe kíni kí wọ́n jìjọ máa gbé kó má dàbí ẹni pé ibẹ̀ yẹn agejù nìkan làwọn dá wà ní inú oko yẹn orúkọ ẹni tí wọ́n wá pè mọ́ra lásìkò gbà yẹn ni wọ́n pè ní àròtà ìran tápà ni ọkùnrin náà kì í pé èrò rẹpẹtẹ o ẹnìkan ni o pé à tí nǹkan bá tiẹ̀ ṣẹlẹ̀ sáwọn ń bẹ̀ yẹn ṣé kò wà ní sẹ́nì kankan tí ó kẹ́nìkan tiẹ̀ kí nǹkan kan tiẹ̀ ṣojú ẹnìkan wọ́n bá pe ẹni yìí mọ́ra ẹni yẹn ó ń Hmm. tẹ bá ń ta ẹ máa tọ ọ ẹ̀yin èèyàn mi tẹ bá fẹ́ gba ènìyàn mọ́ra èmi ti gbèyàn mọ́ra rí nígbà tí mo ní kó kúrò nínú ilé mi ó yọ ẹ̀ṣẹ̀ irú ẹ̀ excuse me irú ẹ̀ náà ni Musiliu tó ní kò lè jọba tó ní kánfò kan nìṣó tó yọ ọpá àtàdá yìí tí ò bá sí pé jọba dá sí ọjọ́ tó máa jọ ọba Ọ̀ṣọ́dì ó kù ṣẹ́jú kan ìwé kọ̀ṣọ̀pẹ́rẹ́ ni wọ́n dúró de gbogbo ọ̀nà dẹni ọsọ́lọ̀ àti MC ni wọ́n ń gbà ṣe rí nígbà tí announcement yẹn jáde pé àwọn ọsọ́lọ̀ they want the case ǹjẹ́ rí kí Wàsíù kó tún bọ́ síta mọ́ kó máa pe MC Olúọmọ ní ọba àfàwọn ẹbí nà kan tí wọ́n jáde ní last week tó ń pè lọ́ba nítorí tọ́jọ́ wọ tíṣẹ̀tì kan náà ebi ò dá o ebi ò ní mú yín jẹ oúnjẹ ọ̀tá yín jẹ oúnjẹ kò tọ́ láṣẹ ìdùnmàrè lábẹ́ bó ti lè le tó ẹ̀ ní jẹ oúnjẹ kò tọ́ ẹ̀ ní jó nítorí àti jẹrẹsì mo gbà ládùúrà ẹ̀yin kò ṣàṣẹ mo gbà ládùúrà fún yín pé ẹ ní jó nítorí àti jẹrẹsì ebi ò da ebi a máa mú ni jẹ oúnjẹ ọ̀tá ẹni ẹ ní jẹ oúnjẹ ọ̀tá yín ebi ló pa wọn àwọn ebi nà wọn kọ sí confusion yẹn sílẹ̀ ẹ torí wọn bá tún jáde wọn ní pẹpẹsẹ kinní kan pẹpẹsẹ kinní kan nǹkan wò mú kan rẹrìn ó ti ṣe bẹ́ẹ̀ mọ́ yín lára ìyá mi nígbà tógun yìí wá tán tí wọ́n ti rányàn wá láti gbẹ̀sà pé kán tọpasẹ̀ bàbá wá. hmm Baba padà sí ìgbẹ̀sà ṣùgbọ́n kó tó padà sí ìgbẹ̀sà wọ́n ní ah, ṣé ẹni tó dẹ̀ ti wá dúró ti àwọn láti ìjọ yìí àbí àwọn akàn fi oko yìí náà sílẹ̀ àwọn àwọn akàn ó da àròtà máa ṣe lédè mi irú mistake ti bàbá wa ọlọ́fin ògún fún mi níre tó ṣe àwọn ọmọ ẹ̀ náà tó ṣì ṣe lọ bàbá wa ọlọ́fin ògún fún mi níre ògún fún mi níre nígbà tí wọ́n lọ sí padà lọ tán fi ìbínú lọ sí padà wá sí ìṣẹ̀rí ọlọ́fin mọ́lé nítorí pé àwọn àti màmá Àjàyí jà níbi tá à ń pè lẹ́kọ̀ọ́ lénìí ọmọ ẹrú tí wọ́n fún wọn ni wọ́n ní kó wọlé dè wọ́n ìdó òjò wọ́n ní kó wọlé dè wọ́n àwọn yẹn ló sọra wọn di pàtàkì tó sọra wọn di kókó tó sọ pé àwọn làwọn ní èkó ọbabìnrin Yemọja àgbáyé ẹja ló ní bú fúnra rẹ̀ ó tọdún mẹ́jọ ètò <laughs> tò yá mi <laughs> ọ̀rẹ́ yèyé o ẹ kú ọdún mo fẹ́ gba nǹkan ọdún mi o miss alert pounds ni mo fẹ́ mi fẹ́ dọ́là dọ́là weight dọ́là ó lò pounds ni mo fẹ́ ẹ kú ọdún náà ìyá mi nice seeing you darling <laughs> nọ́bà ní kí Ko kó kó jókòó sí kó ko ko kó kó mú ilé dè wọ́n kó má àwọn èèyàn ẹ̀ mọ́ra kánjọ máa lo bẹ́ẹ̀ títí táwọn máa fi dé ṣé burúkú ni wọ́n ṣe. Sherry, rí àwa Àwórì we are fond of trust trusting people we love people we love having lot of people around us I I used to <sighs> I love having people around me tí mi ò bá ti ẹ̀ rí nǹkan jẹ tẹ́yìn tẹ́ wà pẹ̀lú mi tẹ́ bá kí ṣá ti máa ṣe kí gbogbo yín kínú yín ti máa dùn nǹkan tí bàbá yìí náà ṣe nìyẹn pé ah, ṣé òun máa wá ní kó máa lọ ni àwọn akàn pàgọ́ síbì bá àwọn akàn pàgọ́ síbẹ̀ á fi palẹ̀ síbẹ̀ pé tiwọn ni àmọ́ yẹ káwọn ṣe bẹ́ẹ̀ a friend in need is a friend indeed ẹni ìdúró tì wọ́n nígbà tí àwọn nílò ẹ̀ yẹ káwọn fún ní apá kan níbì báyìí kó sì jókòó síbí wọ́n dẹ̀ fún ní apá kan ẹ dẹ̀ wá sọ pé tiyín ni. Mm. wọ́n fi ẹ́ ṣe ẹnìkejì ara káwọn má bàa wà ní kolobo ẹ̀yin lẹ wá gbógun tì wọ́n sìn. ẹ wá bẹ̀rẹ̀ sí ní júwe ẹ bẹ̀rẹ̀ sí ní júwe Musiliu ọmọ àlè ó tún wá yọ ó tún wá yọra ẹ̀ kúrò nínú ọmọ àwórì tán ó tún wá sọ pé òun tún jẹ́ ọmọ àlmọ̀rúfù àwọn yẹn náà sọ pé àwọn tún ọmọ ẹbí àwọn tún ni ṣe rí bó ṣe ń tọ̀ sára ẹ̀ round nǹkan tí kò mọ̀ ní pé nígbà tó bá bá ẹ ọmọ abọ́ bá jo táyà ẹ mi ìgbàdúrà kó dolówó àná o anyway àwọn eruku wà ń ta tán kówó wá fún ẹ and all that is going to stop all that all that system must stop. ẹnìkan náà wà ní kẹjà ń bẹ yẹn nítorí pé wọ́n fún ní slot pé kó máa gba kó máa gbowó gáràjì kan bẹ ló sọ̀rọ̀ ẹ̀ di King Kong ìyàwó ẹ̀ ń ṣe nọ́ńsẹ̀nsì sí mi ló wá bully búlé àwọn èèyàn lórí péjì mi ṣùgbọ́n my lawyer is in charge má foko mi dínà ọjọ́ kan báyìí lèèyàn máa ń kọ́ ṣe rí àwọn ọmọ àwórì ká máa sọ pé gbogbo wa tó bá ti ń gbé ọ̀dọ̀ àwórì ti di omo nìyẹn ó ti di ẹ wọn àwórì ò sọ pé ẹnìkan lọmọ ọ̀dọ̀ ṣeré mi gan tí mo wà tí mo bá délé eh àti driver mi a ń jẹun ni because mi ò as a driver mo ti rí as part of me bí yàwó ẹ̀ gan wá àjọ máa jẹun ni kí dẹ̀ ṣe pé eh helper ta nílé it's not ọmọ ọ̀dọ̀ they are there to help tásìkò oorun tí bá ti lè tó ẹ lè gbọ́dọ̀ pé wọ́n Eh, ìyá kùkù eh, bàbá gardner Uncle, ni àǹtí ni màmá ni tí gbogbo ilé bàdẹ̀ ti ń lọ sùn gbogbo yín náà kóníkálùkù lọ sùn kò sọ̀rọ̀ pé ẹ ẹ mo mo èmi àwa ti fẹ́ lọ sùn òun á sì wá wà ní kitchen a máa fa bọ́ a máa gbálẹ̀ a máa nulẹ̀ ó yá kóníkálùkù ẹ lọ́jọ́ lọ sí kitchen ẹ tó ṣe ń jẹ fún òun náà kó tó fa bọ́ that is how it's supposed to be ẹlòmíì ti ba ọmọ ẹ̀jẹ̀ dé pé tó bá gbómi kaná gan ó máa jóná lára pé à ń kẹ́ ọmọ à ń kẹ́ àwọn àlejò òun ló sọ wá dìdàkudà yìí o táwọn kan fi ń kílèmù nǹkan tí kò kì í ṣe tiwọn fa. tó bá jẹ́ pé nígbà tí bàbá kúkú ti mọ̀ ni ọba ti fọ́kọ yẹn sílẹ̀ kán wa lọ sílé kán wa lọ kó àwọn olóyè ìlú wá àbí kán sọ pé káwọn ọmọ kán sọ pé káwọn kídìẹ̀ nínú àwọn olóyè ìlú kán máa bọ̀ kán wá jókòó síbẹ̀ yẹn kò ní sẹ́ni tó máa sọ pé ó ṣòdì àwọn àròtà kan ló ní o. bí ìgbẹ́sà bó ṣe rìnrìn àjò dé Ọ̀ṣọ́dì nìyẹn ìbá má ti wá sí àyè kankan láàrin mọ́ ṣóṣiyé oko yẹn bá kọ̀ntínú bẹ́ẹ̀ lọ ni ṣùgbọ́n nítorí ibi tí bàbá yẹn farasí kò sí nìkan ibẹ̀ nìkan ni wọ́n dá pagọ́ sí. ni mọ̀ bóyá yòrá mi yé yín ṣe wá rí ìlú ìgbẹ́sà yẹn ìgbèríko ìgbèríko ìgbèríko ìgbèríko wà ní kelebe kelebe bá ṣe rí mr brother eh, ẹ jẹ́ kí n ṣe fún yín ẹ jẹ́ kí n fi fọ́tò ẹ̀ hàn yín kẹ́ ẹ wò ẹ wò ẹ igan náà ẹ rí bó ṣe lejú kokoko bí ìfurọ̀ ṣe ẹ rí you see that he's a very young man a young man that supposed to take care of the community and make people love him to bits. Sherry, ẹ̀hẹ́ eh, máa rí dáadáa bẹ́ẹ̀ yẹn ṣẹ́ẹ̀rí ṣẹ́ẹ̀rí bó ṣe lé ojú kókókókókó erikina ní bó ṣe rí bẹ́ẹ̀ ṣe rí yẹn o ìyàwó mẹ́rin nínú gbàrúgbà lòun nìkan ní ìkan ti sùn ó kù mẹ́ta ṣẹ́ẹ̀rí ìkọ̀ọ̀kan nínú wọn wọ́n tóbi ní mẹ́jọ mẹ́jọ. máa ń láìkì láti máa láti mo déédéé lọ kó wọn jáde ni mo lọ kó fọ́tò wọn ni àwọn ó dẹ̀ láwọn ọmọ tiẹ̀ o ó dẹ̀ fìyà jẹ àwọn ọmọ àwọn ọmọ ìdí ọ̀kẹ́ nítorí pé kí ni nítorí pé wọ́n gbé kúrò ní baálẹ̀ wọ́n ti sọ́dọ̀ba ó ti rò pé òun ni gbákejì ọlọ́run. máa fi díẹ̀ nínú àwọn yẹn máa fi bóyá méjì àbí bóyá ẹ̀kan àbí méjì ah. Hmm ẹ ṣé èyí tó sùn yẹn kọ́ ni kí n wò ó. ṣẹ́rí ìyàwó ẹ̀ tó sùn nìyí ṣẹ́rí ṣẹ́rí dáadáa èyí nínú àwọn ìyàwó ẹ̀ nìyẹn very pretty woman very pretty girl mẹ́rin nà bàjẹ́ ṣẹ́rí àwọn mẹ́ta tó kù àwọn mẹ́ta tó kù ńlé ṣẹ́rí àwọn nìyẹn àwọn nìyẹn lẹ́yìn ẹ̀ méjì lápá bí ìkan lápá ọ̀hún ṣẹ́rí wọ́n ṣe wà sáyà ọkọ̀ yìí dẹ̀ ń pa àwọn èèyàn lẹ́kún nínú ìlú. ọkọ yín ń pa àwọn èèyàn lẹ́kún nínú ìlú níbo ni mo kó fọ́tò àwọn ọmọ ẹ̀ à ah, mo kó fọ́tò mo kó fọ́tò gan oh I think I've stored it elsewhere I don't like it. mo ní fọ́tò ẹ̀ kan ó tiẹ̀ fi stáì rẹ́rìn bẹ́ẹ̀ fi stáì rẹ́rìn bẹ́ẹ̀ ah bíbá yìí ló wà inú kìnìún yìí ló wà ṣe rí òun nìkan nìyí ṣe rí bó ṣe lè ju kokoko no matter how you pretend the spirit inside of you will reveal you out the spirit inside of you will fish you out no matter how you pretend ṣe rí bójú ẹ ṣe lè kokokokoko you know gbogbo orí ẹ̀ bó ṣe wà yẹn wọ́n ní according to bọ́n ṣe sọ nígbèsà àbúrò mi bàbá olóyè mr ọba saheed ifálohùn odùsànyà wọ́n ní ẹgbẹ̀jì ni wọ́n ní ọjọ́ kan oògùn kan nìyí iṣan ló pa bruce lee o iṣan ló pa Bruce Lee alágbára máa rọra ilẹ̀ yọ. I still have few minutes. One hour thirty minutes ni mo búùkù. One hour ni mo búùkù lórí ọ̀rọ̀ àbúrò mi bàbá olóyè Mr. Baálẹ̀ Ọba Saidi ìfàlóhùn ọdẹ odùsànyà ti ìdíọkẹ ìgbẹsà stop frustrating people gbogbo àwọn tẹmí wọn ti bọ I have the details. wọ́n lẹ́ni tó bá sọ̀rọ̀ yín pé kò kì í jíjọ́ kejì kókó kókó lárọ́ tèmi lé o Mm. ṣe rí mo ṣe ń fi yín mu ah this thing is very nice mo fi èèyàn mi mo fi wọn kíní ni Campari orange oh delicious nice cocktail Campari orange ni mm. kì í ṣe wine Campari ẹ wá bu orange sí ó dáa fún health ó máa ń jẹ́ kójú èèyàn ṣàn Mr. Hmm. Ọba ẹ balẹ̀ ìdí ọ̀kẹ́ wọ́n ní tó bá sọ̀rọ̀ yín pé nǹkan tẹ́ ẹ ṣe ò dáa pé ẹ hùwà báyìí báyìí wọ́n lẹ́nu yẹn ò kì í jíjọ́ kejì èmi di kólókóló tá a so máa já lọ́rùn gbogbo ayé ẹ ti bá mi rí ẹ kí ni fọ́tò wọn hmm. ẹ̀dẹ̀ tí bá mi rí tàwọn ìyàwó wọn kábọ̀ hmm, nítorí kò síkú lójú mi àfi tìró àbẹ́rẹ́ tèmi bó ṣe ń járòrò ó jẹ́ kí n rántí orin yẹn wàá fún mi lọ́yàn mú olólùfẹ́ mi àpé ṣe rí i pé mo tún fi yín kọrin. ẹ̀yin young obas tell me what is your stress. Why can't you make life so simple for yourself and for the community? Why don't you make yourself accessible to people? And see how this bẹ́ẹ̀ do dúdú yìí tójú rí kókó bí ojú adó fúnra yìí bó ṣe look bright. Eh, eh, eh, awareness lásán ni ta lẹ́yìn mm. awareness lásán ní mo kàn wọ̀n news in brief ni a máa wọnú ọ̀rọ̀ gidi lọ mm. ní kò pẹ́ kò pẹ́ a máa wọnú ọ̀rọ̀ gidi gidi gidi gidi wait. Hmm. ọmọkùnrin yìí ṣe bad ṣe bad. ṣe bad ṣe wá rí ẹ̀yin ọlọ́pàá tó jẹ́ pé tó bá wá fẹjọ́ sùn yín pé wọ́n fìyà jẹ wọ́n ẹ tún fìyà jẹ wọ́n lé ni gbogbo yín pátápátá lẹ máa jẹyà lọ́jọ́ alẹ́ yín ẹlòmíì á máa yàgbẹ́ báyà dẹ̀ máa kó jẹ ẹlòmíì á fọ́ lójú ẹlòmíì á yarọ kò ní rọ́mọ gbé gbogbo àwọn ẹ̀mí tẹ́ ń gbà ilẹ̀ á béèrè lágbára Ọlọ́run ẹ ní kánjú kú ẹ máa jẹ̀rora kú ni ẹ̀yin ọlọ́pàá tẹ́ ń gbowó lọ́wọ́ broda baálé ọba Saheed Ifálohùn Odùsọ̀yà tìdí ọ̀kẹ́ ìgbẹ́sà tó yẹ pé tán bá ti wá rìpọ́ọ̀tù fún yín pé wọ́n gbalẹ̀ àwọn àbí wọ́n ṣe nǹkan kan fún wọn ẹ̀ tún fìyà jẹ wọ́n kún that is how powerful he made himself because he built the police station láti máa lọ kó àwọn èèyàn síbẹ̀ ẹni tó bá ti gbó wọn lẹ́nu nǹkan tó ṣe kọ́ police station yẹn gangan nìyẹn ṣẹ́ni kan fowó àbúṣàbù lálejò mo ń gbọ́ ohun ẹnìkan oh my god mo dẹ̀ ń gbọ́ mo dẹ̀ tó ń bá mi sọ̀rọ̀ tó dẹ̀ ṣàlàyé nǹkan tọmọkùnrin yìí ṣe mo dẹ̀ ń sunkún mo dẹ̀ rántí ọ̀rọ̀ yomi dẹ̀ bọ́ lójú mi. As you see him, he's so, so, so damn wicked. This is him. orin tí mo ṣe síbẹ̀ yẹn ni nígbà tí mo gbé sórí wọ́ọ̀ mi tí mo gbé sórí kinní mi kí n ti ń pè lórí Facebook mi mọ̀ bóyá ẹ̀ ń rí that is sin. A young man so so mean. Could the man ní káwọn dòǹgárì ẹ̀ kọ́ máa lọ lùyàn kọ́ máa lọ pààyàn kọ́ máa lọ yìnbọn pààyàn lórí nǹkan wọn nínú ilé all because you are a king. Àwọn bàbá wa tó ń sọ pé ọba ba lórí ohun gbogbo mi rò pé wọ́n ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ free of charge. Ẹ ẹni pè mí ọmọ yín á dáhùn etí mi àjẹsáyé ni máa jẹ kì í ṣàjẹsọ̀run àṣẹ Èdùmàrè ẹ má yẹ kí n mú mi ẹ jẹ́ kí n fi wọ́n mu Campari. mo tún sì bọ ẹ lẹ́ẹ̀mejì gbogbo ládéládé tó bá porí mi níbi adé orí yín máa sán yín lára pa ni gbogbo lóyè lóyè tó bá mi ṣẹ́rẹ́ lórí mi ọmọ yín ló máa dáhùn ẹnikẹ́ni tó bá gbẹ́bọ nítorí mi ẹbọ tẹ́ ba gbé sí dìrókò ara ló wúrẹ́ mi ma fi san ẹlòmíà jókòó síbẹ̀ báyìí ilẹ̀ máa mú bá ń bẹ̀. bẹ́ẹ̀ ni àdàbí tó bá yẹ pé nǹkan tí mò ń sọ kì í ṣe òótọ́ ọ̀rọ̀ kẹ pé ọgọ́rùn-ún kẹ pera yín jọ arúgbó olúfà tí ń tòṣùmarè ó máa yọ sí yóò máa ṣan gbogbo yín pa ni bàbá ńlá gbogbo wa. bẹ́ẹ̀ ni bàbá ńlá gbogbo wa àgbódèrè arúgbó èrè tó fáwọn ọdẹ èèyàn ẹnikẹ́ni nínú tó bá tún pè mí akúkú òjijì ẹ pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu níbi tẹ́ wà láṣẹ ìdùnmarè ìpè ayé lèmi ọmọ tádé ṣe máa fẹ́ jẹ́ o mi ò ní jẹ́ tọ̀run kíní kan ò dẹ̀ ní tún kan lára àwọn ọmọ mi láṣẹ ìdùmarè àfi tẹ́ yorùbá bíi tiyín lókù tẹ́ bá ti ṣòwò ọmọ ẹni tí ò bá fẹ́ fọmọ ẹ̀ ṣe sàárà kó yé pè bíbélì mi ó ní ẹ ò péjọ ní ẹ kàn máa máa péjọ ní ẹ máa túká dànù ni tí ò bá ti tí mọ̀ yín ò bá ti jọtọ lọ́hùn ẹ máa túká dànù ni. ojú mi ò fọ́ torójú ẹ̀dàn kan kì í fọ́ nílé dì ẹ crop ẹ ẹ̀yin tẹ́ ṣe ẹ̀yin blogger ẹ crop ẹ o kẹlọ kẹlọ fi sọ pé mò ń pọ̀fọ̀ bẹ́ẹ̀ ni mò ń pọ̀fọ̀ nítorí kí ni ọmọ ọba ni mí inú ilé bàbá mi ni mo ti jáde kí tán lára ọmọ ọba kó má kú dànsákì èmi ò ṣàjẹ mo dẹ̀ sọ pé ẹ yé pè mí lájẹmọ́ èmi rè tó confam tí Jésù gan lọ́wọ́ Si. ẹnikẹ́ni nínú yín tó bá péjọ lórí lórí lórí ọ̀rọ̀ èmi ọmọ Tádé ṣe ẹ ní délé bàrẹ̀ àṣẹ wọn máa gbókùú ọmọdé yìí lé ni ẹ. Eh. ẹni bá tún pè mí wọ́n á gbòkú ọmọ wọ́n á gbòkú aya wọ́n á gbèdè yín lé òkú tí náà máa rú lọ bá wọn lé ni ẹ̀yin ìka èèyàn yìí ṣẹ́rọ̀ ni nǹkan tí mò ń sọ ni mi ò purọ́ náà. ẹ ṣé gbogbo ẹ̀yin tèmi ayé ò ní pè yín lápè pa wọn ò ní pè yín lápè ta ẹnikẹ́ni tó bá pè yín lápè ló bá pè yín ìpè ayé lẹ máa jẹ́ àwọn náà máa jẹ́ pé ọ̀run. mo ti ṣe mo ti ṣe program tèmi tán mo kàn fi mo ń fi ìtókù wá ilé ìwé time ni kẹ́ bá lè mọ̀ pé ẹni tó ń gbénú mi ṣẹrí mo ti fi yígùfẹ dànù ìkà ni yín ìkà lẹ́yìn ọba yìí ìkà ni yín ṣé bó ṣe dínkà ẹ ṣe rèé ọba tí ò bá hùwà tí ò dá a ní gbé jáde ká sọ ẹ mọ̀ pé a gbọ́dọ̀ bú ọba a gbọ́dọ̀ sọ̀rọ̀ sọ́ba bẹ́ẹ̀ ni mò ń gbà yín ni ṣùgbọ́n ọba tó bá ti mẹ́mí èèyàn lọ ọba tó bá ti ń jalè ọba tó ti ń bà tèèyàn jẹ́ ọba tó ti ń pa community ẹlẹ́kún ìkà ọba ni. wọ́n ní tó bá táwọn ìsọ̀rọ̀ ẹ wá sọ pé kinní kan máa ṣe fún kinní kan máa ṣe kinní kan wàá kàn kú dànù mélòó mélòó àìmọye mo fọ̀rọ̀ yín mu tábà rinrin ẹ ṣe jàre ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ṣàwáwù déédéé lọ́kùnrin lóbìnrin lólélé àti lálejò ẹ̀yin ọba gidi ẹ̀yin ọba alálàáfíà ẹ̀yin ìyá mi Mm, oníyèmọjà ọlọ́ṣun ọlọ́bàtálá gbogbo yín ni mo kí pátápátá ẹ ṣe àtún nípàdé ayọ̀ èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín ewu sí ọmọ kan ṣoṣo tí gbogbo Àwórì bí <laughs> mo ń kí wa wípé àásùn láyọ̀ àjí láyọ̀ àní tójú orun tójú kú ẹnìkankan nínú wa ò ní ti ibi àlábẹ̀rẹ̀ àrùn ire lójú owó rí hello hi ire lójú owó rí ire lójú èmi àti yín la máa rí hmm. wọn ò ní gbòkú agbáfèrèsé jáde àní kúká tó kú àní faragbàròwò inú wa ò wá ní burú bíi tàwọn ẹnìkan tá a mọ̀ hmm. torí ṣẹ́rí ọmọ yìí lágídí ọmọ yìí lágídí ọmọ yìí burú ọmọ yìí burú láti kékeré ni kó oríyàn báyìí kó máa tayàn ní rọ́bà kó máa ta ní pàkọ́ kó máa sọ pé ọmọ tó le ọmọ tó le ni ẹ́ ibi tó ti ń bẹ̀rẹ̀ nìyẹn nígbà tó bá dàgbà tán wàá bẹ̀rẹ̀ sí ní pààyàn wàá ní kó máa lọ dín wọn fún ẹ fẹ́ jẹ dáńbòrò ò bá kàṣẹ́gì inú mi dùn láti rí gbogbo yín láṣálẹ́ yìí èyí tó kù ó tún di ọjọ́ olúwa olódù ọmọ àrè ọba tó mọ wá ọba tó mọ wá kò sí kúkan lójú èmi ọmọ yín ọmọ tádéṣe àfi tìró ẹ ṣe gan ni ẹ mo dúpẹ́ dúpẹ́ mo dúpẹ́ pé òkun mo tún padà sórí ẹ̀yìn ti kẹjà ẹ tó dáadáa ẹ tó dáadáa ètò tèmi mo kàn fi kọ́ ni o torí pé mo ń retí nǹkan kan hmm. kì í ṣe pé bóyá mo parẹ́ mi ò parẹ́ mo fi kọ́ ni torí kí ni òpin ni ló ń ṣọlá ire o ire kàǹkà ire kàbìtì ó dìgbà ẹ ṣeun láyọ̀ o. màámi ìtùnú ẹ ṣe gan ni màmá rí yín bá ní gbogbo ògbà láyọ̀ àti àlàáfíà ẹ ní gbúrò kiri ìbànújẹ́ lórí mi èmi náà ní gba yín tì láṣẹ Èdùmàrè thank you ma'am that is my wonderful admin àwọn tó kù nígbà tí mo ti ń ṣiṣẹ́ lọ́balọ́ba tí mo ti ń ṣiṣẹ́ àwọn oníbílẹ̀ àwọn ah, ní ọlọ́mọ plenty ó ti dolórí ìṣà torí christian ni wọ́n kúkúrú kú kristẹni <laughs> kristẹni yéè pa <laughs> ẹkẹfẹ erísọjẹ lomiin nínú ìjọ yín mú mm, mo yín mú sí yín wọ́n ní mo ti dolórí ìṣà <laughs> program òrìṣà ni mo dẹ̀ ń ṣe ǹjẹ́ nígbà tá a bẹ̀rẹ̀ bible study lánàá ǹjẹ́ mi ọlọ́run ò sọ̀kalẹ̀ kí ló ń ṣe yín ọlámilẹ́kan god bless you jàre gbogbo yín pátápátá ẹ ṣe gan ni ire o ire kàǹkà ire kàǹbìtì. <laughs>